a ní kọ́ gbé òun lọ sódò lọ àtàrí àjànà kò ń ṣẹ̀rù ọmọdé. kò bá ti mú ṣe atọ́kùn òòṣà ọlọ́yà ńlá. Ah, ó léwu pọ̀ èèyàn kì í lọ́kọ́ lé kó tún máa fọwọ́ kó mi káàkiri. ojú ọtí iná dúró nílé ọlọ́yà ńlá tí ìjì jàǹdágbòlì agomata nìkan tó jókòó sí òun ló ṣe. ṣé ogun ìran ló ń jà ẹni àbùkù ìdílé méjèèjì. kí ló kan ogun pẹ̀lú pé èèyàn pàdé olólùfẹ́ èèyàn pàdé ẹni tó lọ́n ti yàn mọ́ mi. ajú sí i ó pàdé èèyàn nínú igbó ẹni tí ò wà friendly tá a kí tó ń tó tó ń yín mú sókè sí wa olóòórùn lólùfẹ́ ó lè má wà friendly sí wọgbà tó wá wà friendly sí mi nǹkan. mo ní ìfẹ́ ìsìláì ó ti bu ẹni orí mi lọ sórí mo yín bọ̀ báyìí gan ó kú díẹ̀ láti náà lórí gbogbo òní kúrò tí mo nígbà tó bá kọ tó dákẹ́ ẹkún nígbà ò la fẹ́ mọ ọkọ̀ tó kàn tá ó tẹ̀lé tí. ó kàn olùfọ́gbà àwọn fẹ́ compensate mi I was so surprised má sọ fún mi pé nǹkan tí mò ń rò ní nǹkan tí ó ṣẹlẹ̀ oh my god. ẹni tó bá ti ṣetán láti bá ẹ̀bọra jẹun lóríta kó dánwò rẹ̀. ẹ wá àwọn onígun ẹ̀ dáadáa kò tóbi lóòótọ́ àmọ́ káàánú rẹ̀. ṣé ó ṣe yọmí tó fún mi látítìdú ẹ̀. ẹ ṣe ṣe ká parí kí ló dé máa ń tèkì gbogbo nǹkan serious báyìí. à ń pọ̀ ìsinmi àkóbá yẹn máa tẹ́. ẹ ti jẹ́ kó tan bàbá ọlọ́jẹ̀ lọ kí ni tèmi bẹ̀. bẹ́ẹ̀ ò bá kọ òkè lójú kọlẹ̀ níbi kan àgbèsí. ṣẹlánà yìí iwájú ọ̀nà ọbẹ̀ gangan tẹ́ bá ti tọ̀nà ẹ lọ ẹ lè rìn iṣẹ́ méjì mẹ́ta ẹ máa débi tẹ́ asáré kọdọ dẹ wò dáadáa kò tẹjú mọ́ mi ọjọ́kíjọ́ tó bá tún rí mi tó pàdé mi lọ́nà. Yeah, yeah, yeah, yeah! pé mo mú eré wá fún ẹ lẹ́nìí ni. eré tó mú ọdọ eré tó ṣe yẹn dá. ṣe mo rí gbogbo nǹkan tó ń ṣe. Ah. Eh. Eh, tó ń dédé ké bí ẹni tó bí ẹni tó bí mọ́tò jam yorí eh. mo ṣe ń ra ẹ ródóródó ni kí ló ń ṣe ẹ. kí ló rà. mi ì tún mú kankan nìyẹn tí n bá mú nǹkan bóyá o ti máa gbà wá á ti gba bí jásán ìwọ kẹ mm. èmi ìka. ó ṣe máa ń dún ẹnu nìyẹn jọ. èmi lẹgẹlẹgẹ mm. can destroy mm. <laughs> ló ń fi gbé ta yẹ yẹ alo le mo ló máa kí onírọ́. mi ì lè ké mo sọ fún ẹ mo sọ fẹ pé mo gbére ń yẹn wá tán fún mi. gbogbo àwọn bó ṣe ń dún yẹn kí ni. ṣé mi rí gbogbo nǹkan tó ṣe náà ni. àní gbogbo bó ṣe ń dún kí ni kí ni ringtone àbí gbé. ṣé ringtone yẹn ṣé kò ṣáàjì wọ náà. ìgbà tí nǹkan kún ẹ níbi tí ò dá lókè. so believe gbọ́kàn mi kò pẹ́. ẹ nọ́mà ni tí o bá ah. kan bẹ̀ náà èèyàn ò ní sí. <laughs> Ah, ó ti tán ó ti tán ó tán nù mí ó jẹ́wọ́ o jẹ́wọ́ ah, èmi ọkùnrin mẹ́ta jàǹkàláyà màá kún ẹ wá. má dẹnu o. awọ rí ó wà lẹ ó wà lẹ mo fẹ́ jẹ́ kó sinmi ni irú ní gbogbo bẹ̀yẹn ti ń gbóná jẹ́ ó tutù ká tó tó bẹ fẹ́ náà lù. kò ní ìdá ti tutù. màá gbá náà lù wá tún mm. kérora. ó mm. ẹ ẹ wàá ké eh, wàá ké onídàá ká máa ṣèké ní ọlọ́run onídàá ká máa ṣèké ní ẹ jọ̀ọ́ ẹ yé èèyàn mi nínú olúwa ẹ jẹ́ ká gba ẹ̀mí mímọ́ láàyè láàrin ara wa ká fi ẹ̀mí ká fi tóun tí ń ṣe tẹ̀mí bíbélì sọ pé ká fún orí fún ẹni tó ń jẹ́ olórí ìyá wa ní mọ́mí jí o ẹ jẹ́ ká fún wọn láàyè ká gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ àlàáfíà fún gbogbo yín o. ẹ jọ̀ọ́ ṣẹ́ẹ̀rí tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ẹgbẹ̀je ibi pẹlẹbẹ náà ló máa mú lélẹ̀ wọn náà kì í kéré nídìí nǹkan ẹni Fọlájìmí ọmọ mi ọmọ bíbí inú bàbá òkè dára olóògbé tó ti fi dà lélẹ̀ níwájú Jésù ọmọ bíbí inú ẹ̀ Fọlájìmí òkè dára òun ló máa jẹ jí o church yìí. gbogbo entrance wọ church kò sí nǹkan tá a ti ń o ẹni tí ò bá tẹ́ lọ́rùn ẹ̀jọ́ kó ní tọ̀hún máa lọ àfokùn dẹ́ ẹnì kankan mọ́lẹ̀. Ah, ah, with due respect mọ́mí òkè dára mo respect yín gan mo dẹ̀ torí pé bíbélì dẹ̀ sọ wípé nínú ìwé málákì orí kìíní kẹfà pé ọmọ a máa bu àti ọmọ ọ̀dọ̀ fún olúwa ó ní bí èmi bá jẹ́ olúwa yín ọlá mi àdá bí èmi bá jẹ́ ọlọ́run ọwọ́ mi àdá ní olúwa ọlọ́run ọmọkùn wí torí ìyẹn ni ò jẹ́ ọmọ tó yẹ kí n san tara however ma ṣé rí oyè kì í ṣoyè ìdílé ẹ jẹ́ ká tọ̀ iṣẹ́ ọlọ́run ni gbogbo wa ṣe ah. ẹ jẹ́ àtọ̀ bí ọlọ́run ṣe là á sílẹ̀ kí ọlọ́run má bàa ṣe lòdì sí wa o ah. very important. Tade kílẹ̀ wẹ́mà. Tade. pásítọ̀ Tade mu. Tade èmi àti ọkọ mi òun la ordain as a pastor have you forgotten so soon wọ́n ti gbàgbé pé mi ni mo sọ fún ọkọ mi pé kó jẹ́ ká tá mi òróró pásítọ̀ lé ẹ lórí torí pé a rò wípé ọmọ gidi ni ẹ èmi ni wọ́n lanu ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tàdé ẹ̀mí wo ló gbé ẹ wọ̀ dúró kí ló ń gbénu ẹ̀ náà èmi máa ní <laughs> i see o fẹ́ gbọ́ mo ń sọ mo tuntun sọ o bẹ́ẹ̀ ni mo ń sọ mo dẹ̀ sì dúró lórí ẹ̀. Fọlájìmí ló máa jẹ pàṣẹ jọ níbo ló wà nígbà tẹ́lẹ̀ àtọkọ mi tá à ń kọ church where were you there. ẹ mama. ẹ eh, excuse me Pastor Bakari, just keep quiet where were you there eh, Tade kò sí àyẹ̀fẹ́ nìkan kan nínú láti sọ pé kò fẹ́ máa fọwọ́ lálẹ́ níbi o níwájú ta ni níbo lọ́dọ̀ ta ni kì í ṣe nínú ìjọ yìí. ẹ màmá sẹ́yìn òun àwọn ti kú wọ́n sọ pé igun kì í dágbó ṣe. mo lè má sí bẹ̀ nígbà tí wọ́n ṣe foundation church ṣùgbọ́n àwa alájọ dá owó tí ìjọ yìí fi gbèrú tó fi ní bó ṣe dà yìí ìdẹ́gbẹ̀kọ́ mi wà ń bí owó ọ̀sọ̀ọ̀sẹ̀ mi wà nílà ìkẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mà. Ah, ẹni tó kì í já wá dé ọ̀pọ̀ èèyàn ló ń pè sẹ́yìn àtọkọ ilé dá chọ́ọ̀chì ẹni dá gbòòbá yìí. Ah, a da fún ẹ o ṣe sórí mo láìkí tó rán mi létí yẹn ọ̀rọ̀ ọlọ́mọ elétí jẹ bákàrẹ́ o ti gbàgbé ni níjọ́ kìíní àná iṣẹ́ àtòṣì ni wọ́n bá dé àkàtà tiwa ẹkún ló lé ẹ wá síbí ó sì máa pé from my own personal purse èmi lèmi kó owó jáde nínú àpárá mi lèmi fi gba fúláàtì fún wa àti ìyàwó àtàwọn ọmọ ẹ èmi lèmi kó ọgbà ọmọ tẹ sí school èmi ó ní ìyọdún tí mo fi bú ẹ kó tó di pé mo bí ọkọ mi lọ fi get apartment fún ẹ ìwọ wá ìwọ lẹ́nu tiẹ̀ ẹ̀yin ọlọ́tẹ̀ ìkí ṣebí ibi kọ́lẹ̀ tí máa dọ̀tẹ̀ inú ọ̀tẹ̀ yìí yẹn wo ọgùn ọ̀run máa bomi pa ni kí ṣe nínú ìjọ ẹ wọ èmi nìkan ẹ mọ̀ pé wọ́n máa bàtà lẹ̀ ọ́ ni mi ẹ̀ tọ́ mi fèzo ẹ gbọ́ ẹ súnkẹ́ lọ pọ̀ jù báyìí lọ ẹ bọ́ ọlọ́run ẹ bọ́ ọlọ́run lójú iṣẹ́. pásítọ̀ bákàrẹ̀ ẹ ṣe sùúrù lórí ọ̀rọ̀ tó wà á lẹ̀ yìí ah, ah, ẹ má ṣáájú alẹ́ ẹ̀dẹ́ pẹ̀dẹ́kẹ́ onígbà ní bó ṣe wùn ló ṣe máa pẹ́ gbà wùn ẹni bẹ́ẹ̀ kọ́ kí ló ń ṣe yín kan pàápàá ṣojú ọ̀rọ̀ tó wà lẹ́yìn lọ ni sùúrù wo ni kí wọ́n ní. bẹ́ẹ̀ ni oyè inú ìjọ nìyí kì í ṣe inú ifá mímì. àbí o. bẹ́ẹ̀ ni kábàáníká sọ̀rọ̀ ní ìdí tó tọ́ àbí tó bá dẹ̀ tún kúrò lọ́dọ̀ pásítọ̀ tálẹ̀ akọ pásítọ̀ bákàrè akọ pásítọ̀ bákàrè tó bá tún kúrò lọ́dọ̀ pásítọ̀ bákàrè èmi kan tẹ̀ ń wò ó sì ń bọ̀ wá kàn yẹ́sì ẹ tún máa wá wò ó tún máa sún kúrò lọ́dọ̀ láti kọ́ ẹ lómi. ẹ ìyá gbọ́ràn béèyàn bá ti fẹ́ joyè kóyè ìtọ́kítọ̀ ló máa pa á ń sọ wípé ká jẹ ìkuru kó tán láwo ẹ̀jẹ̀ tó wọ ẹ̀ sí ẹ̀jẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run yẹ bẹ̀rù ọlọ́run. màmá màmá ọ̀rọ̀ tí ó bá tẹ́ bá mọ̀ pa ẹ̀ ah. ẹ má dà sí i ah, ah. bẹ́ẹ̀ ni ṣé mo ẹbí nígbà tẹ máa dé chọ́ọ̀chì ẹfọlẹ̀ débi ni afọlẹ̀ lẹ́ ń ṣe. lẹ́nu tiẹ̀. bẹ́ẹ̀ ni nígbà tẹ́ ń ṣe afọlẹ̀ ń gbà yẹn àwa wà ń bí. ìwọ lè pàtàn tèmi. èmi fúnra ara mi ọjà amúṣin ni mo ti ń ṣàkọ̀wé jésù ló gba fáìlì lọ́run tí mo fi débí nígbà tí mo débí gbà yẹn mo ru pọ́npọ́n tí ṣọ́ọ̀ṣì fi dúró ní ah! sọ́ọ̀sì wípé èèyàn kan ló yẹ tọ́ sí kó pọ́sibù àfi sábà máa dá gbogbo ẹ̀rù a máa dà á lẹ̀ àtúnpé. irọ́ ló pa ọlọ́tọ̀ kó ló gbá kí ogun ọ̀run kó ogun ọ̀run kó pa ẹnu ẹ̀ mọ́ ìwọ sọ wípé wọ́n ru pọ́npọ́n bá ń rán ẹ létí o ti gbàgbé ni nígbà tí wọ́n wọ ìjọ yìí. nígbà tó fẹ́ kọ́ toilet àwọn sunday school ìgbà yẹn ló sọ wípé wọ́n fúnra rẹ̀ wípé ó ní ògbó wọn lọ́rùn pé kó o fi ara ṣiṣẹ́ fún olúwa ìgbà yẹn ló pẹ́ pọ́pọ́ tó bá wọn kọ́ yẹ̀pẹ̀ so ikọ̀ oṣù wọn ló wá. màmá ńgbà tí mo gbọ́ wọn. ọ̀dà kúndú jẹ́ra ni gbogbo yìí. nígbà tí mo gbọ́ wọn. ọ̀dà aláṣà ni gbogbo yìí. olúwa promise mi ní commission. tó bá mọ̀ pé fẹ́ gba commission jésù ni kó lọ gbà lọ́wọ́ ẹ̀. mọ́mí jí o. yes. Yeah ṣe rí síbẹ̀síbẹ̀ náà ma mo ṣì respect yín. ó lè nà mí tá a dé. ó mi ò lè nà yín kò tí ì tó bẹ́ẹ̀ kò tí ì yà because bíbélì sọ wípé nínú ìwé òwe twenty two sixteen ó ní pé àyà ọmọdé ni wèrè dì sí pàṣán la fi máa tú jáde. àyà ìyá ẹ ni wèrè dì sí kì í ṣàyà tèmi àyà ìyá ẹ òun ni wèrè dì sí. but ẹ ní stima ṣé ní gbogbo ten sọ ten five ẹ ó dàgbẹ́ ti tọwọ́ ọ̀tẹ̀ bọ̀ nítorí tẹ bá ka ìwé númẹ́rì orí kẹrìndínlógún ó sọ fún wa ń bẹ̀ yẹn nọ́mbà sixteen ó ní pé kóra dátánì àti abrahamu kóra dátánì àti abrahamu ìyẹn yín mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ṣe ọ̀tẹ̀ sí ẹni èèyàn ọlọ́run bíi tèmi mọ́sí ilẹ̀ ńlá ni wọ́n gbé wọn ah. ọlọ́run ní jẹ́ ká rúkú pé nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì o mọ́mí ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ bricklayer ẹ ẹgbọ́n mi dáadáa bricklayer tó kọ́ ilé tó kọ́ síbẹ̀ tó bá padà débẹ̀ ó mọ ibi tí nine inches block wà ó mọ ibi tí six ayọ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan mọ́mí èmi àtọkọ yín jọkọ bí ni nígbà kan tẹ́ ìfẹ́ fún ìmọ̀ mo mọ̀ jà mí tí mo jà tẹ́ fi padà fún ìbáyìí ah, ah. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mọ́mì bẹ́ẹ̀ ni mọ́mì tade ogbọ tade ogbọ ó bàjẹ́. mọ́mì mi. tó o bá ṣì ní màmá kó lọ sí lọ bí màmá ẹ̀ kó ní o sọ̀rọ̀ sí. Si jí òyìn kọjá ìṣẹ̀lú kó ló sọ̀rọ̀ sọ́rí tí bá fọ́ etí ẹ̀ sọ́rí tí bá fọ́ etí ẹ̀ wà á máa ríran ní àtẹ́lẹwọ́ mi. ẹ̀yin gbọ́ngàn ẹ̀yin gbọ́ngàn ní kọ́ra dátẹ́lẹ̀ àti ọ̀bá mi. fọ́ọ̀mì máa jà olè ni yẹ olè ni yẹ yọ dada kúndara olè olè olè ni gbogbo yìí kò ní lọ sí màmá ni ò ní lè yẹ yìí kò lè yẹ yìí. ṣe gbà ni mo really enjoy ó tẹ́kàn rẹ̀ mm-hmm. eh, balance ah. Ah. Ah. mo dẹ̀ wọ́n pé kí n tún fún one for the road. Ọlẹ ìrọ̀kẹ́ ìrọ̀kẹ́. Wọ́n ń bọ̀. Ẹ ṣe sùúrù. Bàbá ń bọ̀. Yéèpà. Kí ṣẹlẹ̀? Hello Fọlájìmí, where are you? Mi ò sí lára ọ̀dùn. Wàhálà ti wà o. Inú mítìn ni mo ti sá jáde ń sìn yìí o. Wọ́n deliberate lórí ọ̀rọ̀ New Geo and it's getting tough. You have to see your man. Okay, mo ń bọ̀, mo ń bọ̀, mo Yes, ṣó mọ̀ pé obìnrin ni wọ́n. Please. Okay, please be, be fast, please. Yes. Adieu. Ah. What have you? I wish you well. Good afternoon, sir. Brother John ẹ káàbọ̀. Báwo ni ìtẹ̀ lọ? Ẹ fi ṣe wò. Àmì o àtẹ̀yìn náà. Ah, ah, what rubbish? Kí ló dé? O lè. Kí ni nǹkan ah, náà? Kí lóbìnrin fi wá pè náà? Kí ni nǹkan náà? Kí ni nǹkan náà? Ṣọ́ọ̀ṣì gbogbo àjọmọ̀ tán. Olúwa ló mẹ́ tó ń sin o, Ọlọ́run ló mẹ́ tó máa wọ̀ ìjọba òun. Gbogbo àwọn ti àkàndé. Jẹ́rí owó. Ẹ má tẹ̀ dámọ̀ lò. Aládàáni kò jẹ́ lásán lásán bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ilé ayé yóò dẹ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni náà jẹ́ kí n jẹ́ lọ́rọ̀ ilé ayé yìí kí wàá ní kọjá ń bá káàkiri ẹ wo ànígbà. ẹ fi wọn lẹ àwọn pípù yìí ò mọ mi mo fi títóbi Ọlọ́run búra àwọn ò mọ mi ni màá dẹ̀ jẹ́ kọ́ mọ̀ mi àwọn ò mọ mi ni jésù bí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ nínú matthew chapter number sixteen verse thirteen to fifteen ó ní ta ni àwọn ènìyàn fi mí pé àwọn kan sọ pé bóyá elisha bóyá jeremiah àbí àwọn wòlíì tó ń bọ̀ ìyẹn nípa ọmọ jésù wọn ò mọ mi ni wọn ò mọ mi má dẹ̀ kọ́ mọ̀ mi kò ná mi ju ìṣòro ọjọ́ kan lọ eku ò ní eku mọ́ ní chọ́ọ̀chì èmi ni èmi kan ọlọ́run kan ni i will shake this church to its foundation èmi mo sọ bẹ́ẹ̀. good afternoon pastor Bakari. i hope there is no problem. tí problem bá wà nǹkan what is good about this afternoon ẹ̀yin solo náà nìyẹn jójójójójó ẹ máa ma tójọ́ káàkiri ẹ̀yin náà ni olówó fún ayé. good afternoon. fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ àwọn gan máa ṣe alábàápinnu ìyá kristi èmi ni mo sọ bẹ́ẹ̀. pastor bakare nìkan lè rí ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní ní dùn lójú ṣe mo need láti hurry i need to quickly attend to some. ìwọ o ṣì lè wá ń bì náà tí n bá ṣe tán màá kọ́ padà hook ẹ̀ up níbi báyìí ní àdúgbò rẹ̀. kí ni fún ma ṣe ń lè gbà tó ti mú. sílẹ̀ ẹ̀ má wọrí o ṣì lè ní bá ṣe lè jọ ìrànjú ẹ̀. náà fi gbé ká bọ̀ fi máa gbá ẹ lágo so àdèmà àwọn awúkọ̀ kò yẹ. Don't too close. So yeah. Okay, I'll share. ṣe kí ló ṣẹlẹ̀ kí ló dé ah kí ló happen what happened. Fọlájì. right. o ò lè believe it. mo ṣọlẹ. ṣé ni pastor Tade àti pastor Bakare wọn lọ pàdé àpòbò kan láwọn elders kan church. Hmm wípé wọ́n fi pásítọ̀ Samuel wọ́n fẹ́ fi jẹ ní pásítọ̀ mo sọ fún ẹ pé kò jọ kò lè ṣẹlẹ̀ láéláé nígbà tó wà ńbẹ̀ ní tí mo lọ bá wọn fa wàhálà lé lórí nìyẹn. kí n tèmi. Ah. what's that supposed to mean. yeah because me, ò understand ẹ ló ń jà sí ṣe bẹ́ẹ̀ kan máa wá bẹ́ẹ̀ ṣe máa bá wọn yanjú ẹ̀ láàrin ara wọn ẹ bá wọn sọ ní tùbí nùbí and settle it what that's my own. mo dáhùn ṣé ọ̀rọ̀ jáde yìí forgotten your father spent so many years grooming you up for this purpose? Ah. Yeah, to be the new um, Gio after Toloba pe òun Ah. wọn kò yé mi ni ẹlẹ wo sunsun sunsun sun ẹ wá ń wá sọ́dọ̀ mi pẹ̀lú Gio Ọlọ́run ò pé mi ò mi tẹ Ọlọ́run bá pé mi ò lè gbé kọlì yẹn. <laughs> i no go pick am no eh lásìkò tẹ́mi wá ẹ̀ mọ̀ sí abeg abeg abeg abeg ah ìgboro eh jọ o ọlọ́run ò pè mí o ẹ jẹ́ kí pásítọ̀ sam abikilẹ̀ pinnu fẹ́ ṣe ẹ bá wọn sọ̀nà. kàn kọ́ntínú pẹ̀lú ìyìn rere olúwa. fọlá jùmí. maam. fọlá. maam. o fẹ́ gbọ́ tí ọlọ́run ò bá pè é èmi tèmi jẹ́ ìyá ẹ̀ èmi pè é sórí gbogbo àwọn kinní burúkú yẹn wíwà wà dé nígbà tí mi pẹ̀lú ọkọ mi ta jọ ń dá ìjọ èmi pè é o ohun èèyàn báyìí oúnjẹ ní wọn lọ́rùn so lẹ́yìn pé kó gbé àgbélébú ẹ kó dẹ̀ prepare láti ṣiṣẹ́ fún olúwa period. ó dàbí pé ẹ ti ń get serious about this thing so i really need to let you know ṣe ẹ mọ̀ tún mọ̀ nǹkan tó ń ṣe ṣá like ṣe ro ṣe ro kẹ tó come to that conclusion of coming to me pé kí n wá di this is going to be a serious problem. I, I'm telling you, this can lead to a whole lot of battles and litigations. That, uh, you know what it means. Èmi fúnra mi mọ̀ kó dẹ̀ ti prepare fún so that mo ṣe gbọ́dọ̀ legal advice church lọ wípé kó abánilé tó bá dẹ̀ tí bó máa mú hard copy ti written down tí bàbá ẹ̀ fi sílẹ̀ tó authorize wọ Fọlájìmí as the new GO e of the church tí àwọn elders kọ̀ọ̀kan tán náà dẹ̀ mọ̀ nípa so lọ fọkàn balẹ̀ kò sí fọlọ́ n tó kọ̀ kù fún wọn sìn ní pé prepare yourself kò gbé àgbélébùú ẹ kò dẹ̀ bẹ̀rẹ̀ ṣe olúwa mo dẹ̀ mọ̀ wípé bí ọlọ́run ti bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ó máa gbé àgbélébùú yẹn kò dẹ̀ ní ṣẹ́wọ̀n ẹ lọ́wọ́ sórí gbogbo orin àjọ ẹ nínú ayé àwọn orin tí ò ní ìtumọ̀ tí ò fo ògo fún kristi yẹn òun ló máa wá bó ṣe máa lọ wábi gbé sọnù sí kó mú ti olúwa bẹ́ẹ̀ ni o kó mu ní ọ̀kúnkúndùn kó gba ìpè yẹn ní kíákíá kíákíá kíá pàápàá kó mọ tó ń ṣe. mi ò mi ò rí mi tẹ rí miss call ọ̀hún mi máa ń bọ̀ sí bọ̀ sí pé mo fẹ́ gbé ẹ wo n ṣe gbogbo ilé ìtàn sọ yìí mi ẹ ìgboro ṣì ń bọ́ọ̀bù á ní èmi kí wọ́n máa yí wàásù rere báwo ni màá ṣe ṣe náà á dúró síwájú pẹpẹ màá ní kí olúwa sọ wípé ha. Ah, <laughs> àwọn tèmi ní gbòòrò kan máa wò pé àbí àbí Fọlájìmí ti ya wèrè ni. <laughs> tó bá yá ayé wọn wípé kò sí ọkàn tó ṣe àwọn tẹ nígboro yẹn gangan ló máa jèrè ọkàn wọn máa jèrè ayé wọn fún Kristi kọ́ máa bà wọ̀ náà ṣé ti gbọ́ Fọlájìmí. mi ò rí kọ́ọ̀lù yín o tó rẹ sọ pé ẹ̀yin lẹ pè mí mi ò rí kọ́ọ̀lù. oníkìní. èsì wo ni wàá fún mọ́ mi. mi ò tiẹ̀ tí kankan tí mo fẹ́ fún wọn bí mo ṣe wà yìí the fact pé dáàdi jẹ́ pastor kò mí pé ọmọ náà gbọ́dọ̀ jẹ́ pastor náà. màá lò bí six years of my life studying law in the university màá wá filẹ̀ màá ní mò ń lọ gbégbá ìwàásù no na. Jimmy jọ jẹ́ kí n sáré béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ṣé ìwọ ti rí lọ́ọ̀yà tó ń lo private jet rẹ̀ ah, mi ò sọ̀rọ̀ nípa àwọn lọ́ọ̀yà tó ti fiṣẹ́ sílẹ̀ tó lọ ń ṣòṣèlú o bàmú èmi lè sọ pásítọ̀ mẹ́ta tó jẹ́ pé wọ́n ń lo private jet in short ìkan tó ṣẹ̀ṣẹ̀ rap under private jet ni tó jẹ́ pé méjì ló ń lò ìkókó ọbẹ̀ ní church ilé owó church is a business ìwọ́n kàn máa jẹ́ kí level tọ̀dọ̀ yàtọ̀ sí ti dá díẹ̀ ni. I know see I no dey fight you on dis thing wey you dey talk but still on still i no go fit èmi ah omo mi na ìgboro lèmi na. <laughs> jọ ṣé ìwọ wa já kọ̀kọ́ ni ṣùmọ̀ye pastors la máa ń pàdé ní club tó jẹ́ pé tó òru bá ti wọra tán báyìí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fèdè fún ọ ni. Ah, ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere gan ni bíbélì sọ ẹ̀ náà gbàyẹn gógó ni inspiration máa ń wọlé. Mm na now you dey talk na you just dey yarn na because èmi tó bá fi da mi ah no no be so ah hmm. èmi gan mọ̀ pé owó wà bẹ́ẹ̀ tó bá mọ iye tó wà nínú church account ah ó máa fọ́ mad money. you see inú ọ̀tẹ̀ máa dùn wípé hip hop ṣe fi asset tilẹ̀ fún ó tọrọ ni mọ́mí ń sọ wọ́n fẹ́ kó wá jogún gbogbo nǹkan tí dáàdì fi sílẹ̀ ni ṣó mọ̀ pé tí wọ́n ti di ọba èmi náà ti dọ̀rẹ́ ọba nìyẹn nǹkan máa wọ church wa kan máa máa ṣọmọ lóko ṣọmọ ẹnà adájọrú. ìwọ ah, ni ìdájọrú a fi ń tún jọ ṣe ni náà ṣé màá wá rí kwaya eh, kan tó kàn rí ìdí sí mi màá sọ pé. Ah, ah. màdégbé akọrin ìka. màdégbé akọrin ìka yẹn jọ ìkànnì ẹwà wa máa ọmọ lọmọ wa máa fi nǹkan wa máa fún ọ ní microphone tí wọn béèrè lọ́wọ́ ẹ. sọmọ yìí pé bíbélì sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní kejì ẹ tọ́jú rẹ̀ tọ́jú bẹ̀ gangan ní nǹkan tá a fẹ́ lò. ibo ni bẹ̀rẹ̀ tó fẹ́ tọ́jú ìkà ni ẹ o. kò lè máa jẹ afẹ́túlé olúwa ṣe ni. báwo a rò báwo ni ṣé o máa wọ club àbí. kò sí wèrè àwọn club náà ní tó mọ bó ṣe ń lọ nǹkan hmm. sára. ẹ̀dá kan ronú ni ṣíṣe ń bẹ lọ́wọ́ ọlọ́run ilé yìí ò dẹ̀ bá dùn mú láìkẹ́ gan nígbà kí màá mú ilé ìjà rẹ̀ ọ̀rẹ́ mi bíi ti ti kún sí o kí ló dé. wọ́n ṣàròrán dọ́gbọ́n ara wa wẹ́rẹ́wẹ́rẹ́ náà. òun bínú òun bínú gan-an ni o. o rí pé dírẹ̀sì ẹ̀ yìí fine tí mo ta fún àbí dress tí mo ta fún yìí last time yìí mm. on you mm. ọ̀rẹ́ mi ẹmí nìyẹn ah, mo tẹ̀ tí wáyà tán sí mo ti ń fèdè fọ́ ee kódà mo lè ríran sí ẹ mo lè ríran sí ẹ pé bí ọkọ ẹ máa ra mọ́tò fún mi next week. àmì o ìyẹn dà ìyẹn nice hmm. <laughs> bọ̀ dúró wọ̀rẹ́ ṣé mọ́mí jí orí instagram ló máa ma ṣe ń sìn ní because mi ò really understand ẹ̀. wo ayé ti lu jára gbogbo nǹkan ti yàtọ̀ ń sọ ti soft ah, bó ṣe máa jẹ́ náà ni ẹ̀ ọmọ pé means of communication náà ni social media so ara ẹ̀ náà ni tá lo ibẹ̀ yẹn náà wọlé medium àti communicate àti reach out sáwọn èèyàn náà ni so ah kò sí nǹkan tó bá dì níbẹ̀ náà. Hmm, tó tọ́ ni ná hmm. but wow ojú la lápò fi ṣe rẹ̀ because ó láti wà careful gan pẹ̀lú àwọn ọmọbìnrin ẹlẹ́sẹ̀ jójójó táwọn máa láwọn fẹ́ wá rí dadi jí o táwọn máa lọ gbọ́kọ mẹ́ ẹ lọ́wọ́ o. má wọ̀ rí ẹyin kankan lè gbọ́kọ tèmi bẹ́ẹ̀ ni èmi gangan ló níbodè wa. Ah, ẹnu ọ̀nà ló jókòó sí. má wọ̀ rí i sórí ibi tíṣà mi wà nínú church ọkàn báyìí mo set yẹ sọkàn báyìí eh? táwọn ẹ bá ti fẹ́ wọlé báyìí màá screen wọn màá swipe wọn báyìí tí bá ti gbúrò mẹ́ta tí mo kọ kẹfí mẹ́ta lára ṣíṣú ṣíṣú eh? eh? ìta olè alábọ̀dé lélẹ̀ o fẹ́ gbọ̀kọ̀ mọ́ mi lọ́nà àwọn ọmọ ọmọ kó kinní síbí yẹn ó ti yé ẹ tàbá ti ṣìgbọ́ wálẹ̀ ṣíṣú tó ti pariwo báyìí tètè máa lọlé. Ah. ẹni tó bá ń bá daṣọ fún ni tálẹ̀ nìyọ́ máa wò ìwọ tó mọ̀ pé o fẹ́ screen nínú church mm. ó láti change mode of dressing them mm. gbogbo àwọn eléyìí ò ní ṣe mọ́ mi ní ṣe mọ́ máa ẹni gan ma in fact my advice at this point pé bóyá kò lọ sí bible eh, school ah. ó dẹ̀ máa máa gbàwé dídín sìn àwọn àdúrà. wá wá wá wá wá fi preaching lẹ ibi tí problem wà gangan nìyẹn mi lè lọ bible school kankan ah. torí tí n bá ní kí n lọ sáwọn schools wọ̀nyẹn àwọn ìyá oníyàtọ̀ ti gbàwẹ̀ gbàwẹ̀ gbàdúrà gbàdúrà tí gbogbo parí wọn ti wọlé tí gbogbo ara ti ṣe ọ̀ẹ̀kọ̀ tó ti gbàwẹ̀ gidi kọ́n bẹ̀rẹ̀ sí máa mẹ́ńtọ̀ olú ẹ̀ kọ́n bẹ̀rẹ̀ sí máa tútọ̀ olú ẹ̀ kọ́n bẹ̀rẹ̀ sí máa fà mí kiri pé ah my darling you need to do kini kan fasting for seven days and seven nights àwọn ìyá kan ti gba seven days and seven nights àwọn forty days and forty nights àwọn ìyá yẹn tẹ́ pé tó bá ti rí wọn àti mọ̀ wọn ń sanra hmm. wọn máa ra rí légelége báyìí ni ẹ àwọn yóò yà kọ́ lọ gbá mi mú kọ́ tàwẹ̀ bọ̀ mi lára kó lúwẹ̀ lọ́gbẹ́ lọ́wọ́ á mú ti pa tí kùkù kí n gbà kí gbogbo fún mi lọ lọ́pọ̀ rírà o nílé ṣe yẹn o bí mo ṣe wà yìí mo ti ń ka báìbù níwọ̀n bá tara mi èyí tí ò bá dẹ̀ ti yé mi bẹ́ẹ̀ dadi jíò á fi yé mi kò jù bẹ́ẹ̀ lọ. dadi jíò wọ́n lè máa ráyè. Ah, ah. ebó kọ́ mi ni ebi bẹ́támẹ́ǹtì ṣọ́ọ̀ṣì lè gbogbo ẹ̀ wá fún bẹ́ẹ̀ ni eh, tẹ̀síwájú ilé ah, ọlọ́run náà ni gbogbo ẹ̀ ọ̀rẹ́ kò lè pé ọlọ́run tèmi òróró ń à ah, mọ́mí jí eh, o ọ̀rẹ́ mi <laughs> mọ́mí jí o àṣẹ o ó yá ó yá ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù kí ló fẹ́ bá mi rà. Eh, báàgì yìí ló wọ̀ mí lójú. Ah, mo trust ẹ mo trust ẹ báàgì yìí. pẹ̀lú lọ́ọ̀yà àti lọ rí wọn àdẹ̀tí bá wọn hold meeting àdẹ̀tí ní kí yẹn serve wọn níwèé ìgbà tán rí lẹ́tà original lẹ́tà tó kọ mi fi sílẹ̀ Victoria ara gbogbo wọn balẹ̀. mọ́mì wọn ò ní choice torí ẹni tó lẹ́rù ló lẹ́rù bó nígbà bá dẹ̀ ṣe fẹ́ pé gbá ẹ̀ ni bó nìkan bá ṣe fẹ́ ṣe nǹkan ẹ̀ ni kò àwọn kan ló máa sọ pé bí èèyàn ṣe máa ṣe nǹkan èèyàn rèé ẹ̀yin lẹ́ni nǹkan yín bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe choose láti lè ṣe nǹkan yín lẹ́ ṣe máa ṣe mo ṣáwọn náà máa fọwọ́ lálẹ́ fún yín torí kí ni ṣáwọn náà bá yín kọ́ church ni. Ah. and mo ti lọ sí bank ìnáwó mo ti bá wọn sọ̀rọ̀ pípé the new signatory to our bank account na afọlájí ní òkèlá and myself so kò sí owó wọ nínú kọ̀ọ̀kan mo bá. ìyẹn bẹ́tà eh, then kó sí wàhálà gbogbo nǹkan tó kù tí ìyànjú á fún mi láyè àti àǹfààní láti manage the way bó ṣe jẹ́ kí n manage coupled with my experience as a lawyer ẹ kàn máa jẹ́ kí mi meet gbogbo àwọn elders yẹn one on one so that màá lè bá wọn sọ̀rọ̀ one on one on my own and then. ẹ mi ní kó má lọ bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe kókó ni wípé ìwọ fúnra rẹ o gbọ́dọ̀ tètè padà sí di bible because o need ẹ̀mí ìtanijí gbogbo àwọn nǹkan tó ti gbàgbé. ìyẹn ìyẹn kéré ìyẹn kéré nǹkan tí mo mọ̀ pé mo ní ìdí lásìkò yìí náà ni ìmísí tó tí mi sí yẹn bá ṣe ń de sí lára èmi á lè máa kọ́ máa pẹ̀lú fèdè fọ̀ kò yẹ yín so gbogbo àwọn máa kí yín to the necessary place. ẹ eh, fọlá Fọlájìmí èèyàn máa ń béèrè fún ni. Ọlọ́run sọ wípé nǹkan tá a bá fẹ́ ó ní ká béèrè ó ní ask and mm-hmm. shall be given tó bá ti béèrè fún Ọlọ́run máa fún ẹ. I go ask am. Um, mommy G o in the making. <laughs> <laughs> ẹ̀rí ẹ̀ pa mi mo bẹ́ẹ̀ tó wà ní jìnnà ẹ̀ wò mo bẹ́ẹ̀ wò now to you sórí ìmúra ẹ̀ òní lè máa wọ ṣòkòtò mọ́ Victoria. Ah, ẹni kò ní lè wọ lọ sí church ni bọ̀ nínú ilé ó máa máa wọ. my Fọlájì mi. ó máa bò fáwọn tó wà ń tàbọ̀ èmi kò ní máa package fẹ́ mi. ẹ get. tí o bá package fẹ́ inú yàrá yín ló ti lè má package fẹ́ tí church member yín kankan bá wà nínú ọkọ àwọn fẹ́ wá rí wọn mi jí o fún counseling náà wọ́n bọ́ kó máa kó wá bá ṣòkòtò tèmi ni kò gbọ́jà rẹ victoria ah, ẹ kò sí kò sí ẹ jẹ́ kó ti sí mi o má jẹ́ kó máa distract ẹ kò lè jẹ́ kó o yà o yà o bá fún bẹ̀sán ni kò gbọ́ o then ṣe ní kọ̀ọ̀bẹ you have to reduce it to the purest minimum okay. and nǹkan tó tún wà important ni pé. You just have to go to Bible school. Ah, mommy, mo tẹ̀ sinka bẹ̀rẹ̀ sí ń Bible already. <laughs> You need to go to Bible school. Ibẹ̀ ló ti máa ní ìjìnlẹ̀ Shuti Ṣé ti Yes ma. Ibẹ̀ ni òye ẹ̀mí mo, gbogbo nǹkan ló ti máa yẹ. Ṣùgbọ́n pé wọ́n ní pílà tó máa wà lẹ́yìn ẹ̀sìn. Èmi ti gbé débi tọ́lọ̀ ràn mí lọ́wọ́. <laughs> So ó ti kù sọ́wọ́ yín báyìí o. Ọlọ́run àbẹ̀rẹ̀ ló méjèèjì. Kò sí wàhálà, ìyanu máa ṣẹlẹ̀. Kàn yí kiri. Right mọ́mi ẹ jẹ́ kí n lọ nǹkan tí mo gbé kaná torí ìgbà tẹ́lẹ̀ fẹ́ bá a sọ̀rọ̀ ni mo reduce náà dẹ̀ kó má lọ wàsọ́gi kó má lọ jìm ẹ jẹ́ kí n lọ. ọkọ ìyàwó ìwọ fúnra rẹ báìbùlẹ báìbùlẹ torí pé jíò jíò jíò. ó sọ pé dáàdì máa ń bẹ̀yìn ọmọ ọjà lórí ọ̀rọ̀ mọ́mì ní gbogbo gbà. ìra ò gbọ́dọ̀ rìn o tó bá pè yín báyìí ẹ má jẹ́ kó pariwo kẹ́ tó dá lóhùn. nítorí kí ẹni tó bá rí dà àpẹẹrẹ ló sọ fún mi kí n kọ́ mi lórí àtẹlẹ àwọn ẹni tó níṣẹ́ wọn fún un tó gbéṣẹ́ wá fún mi ó ti jáwọ́ tó lóun ṣe èyí tó ní ọmọ ìfẹ́dáṣẹ́ ìṣẹ́ra. mọ́mì mọ́mì níyì bámi mọ́mì wá bámi fẹ́ẹ́ bámi kọ́sí lọ kábíyèsí mọ́mì mọ́mì. mẹ́ta nù wọn gan tẹ̀ ti lọ sí. <laughs> ṣé bóun ló ti wá wá sí ìmúṣẹ jọ kí ni nǹkan tó fẹ́ ṣe sí. ó ní àgbọ̀ dáadáa alẹ́ yín ọkọ ẹ̀ sójà á mọ̀ sí á mọ̀ sí máa sọ fún un. freelance broadcaster, sir. Freelance broadcaster? bẹ́ẹ̀ni sọ́wọ́n jáde tó náà tó tẹ̀wọ́ látàrí ọmọ yẹn bẹ́ẹ̀ ló ń pariwo ọmọ náà lójú ni tó ń bẹ́ náà dojú jẹ́ tó tí mò ń sọ̀rọ̀ tó ń lọ́gùn. nítorí plẹ̀tì ẹ tí ò bá mọ́ àá ẹ mọ̀ aláfíà ò ní tóra ẹ mọ̀ pé ó dá kí nǹkan máa mọ́ ẹ jẹ́ kí dáàdì bá yín la. ọ̀rọ̀ ìyàwó yìí ni mo fẹ́ sọ fún yín. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ tuntun lẹ́tí mo dẹ̀ rí wọn èèyàn gidi ni mo pè wọn ṣùgbọ́n later ni mo get to know wípé wọn ò láìbù rárá. ta ni ló máa wà in his right senses tí ò ní understand nǹkan tó mean by ọ̀gẹ̀dẹ̀ náà. ọ̀gẹ̀dẹ̀ sọ sẹ́yìn ọ̀gẹ̀dẹ̀ banana kó ṣe bọ̀dì ló mọ̀ nǹkan tí mò ń sọ àwọn tí ó yẹ kó get information yẹn wọ́n get ẹ̀. àti murayọ nǹkan. murayọ ti kọlẹ̀. ìwọ gba court lọ ọlọ́dà ẹ̀ mọ̀ sọ́lá èmi wà láyé mo wà láàyè ó sọ fún mi. bí èlò là ń sọ̀rọ̀ láìsí bí fifteen. yéé fifteen kìlẹ̀ two million naira ló pè mí. Màámi, sí kan ló gbé fún mi ráyọ̀ ṣe. Ọ̀nà mi pọ̀ màámi. Títò rìn tó fi rédíò program mojú and I'm back to my senses. Mo ti wálé ní. Aṣọ ìlú ọdún bẹ́ẹ̀ ṣó dáadáa tá a máa gbà ní pé kí màmá lọ rí kọ́bọ̀. Àwọn ah! ah, ẹlẹ́gìdì mo ṣe fún ẹ. Dáadáa rí jì. Kí dárí jì ẹ? Jù dáríjì ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ṣùgbọ́n nǹkan tó gbójúlé ó máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ àwọn olórí burúkú ni ẹ́. pásítọ̀ Tádé ọ̀rọ̀ lẹ yìí o hmm. àmọ́ mo fẹ́ jẹ́ ká fi sùúrù tọ ọ̀rọ̀ yìí we are all elders in the ministry of God sùúrù la máa fi ń to orú ọ̀rọ̀ báyìí nígbà tí mọ̀mí òkè dára ti sọ pé ọmọ àwọn ló máa jẹ́ the next GO then let it be as long as tó bá qualify. Cover my dead body. <laughs> what are you saying? ẹ kó má gbé ọbẹ̀ yẹn sọ pastor tẹ́bá ń gbọ́ tó sọ pé láyé kò jọ ó wà nù bible and the only place ẹ fi lè rí bẹ́ẹ̀ ni Rome chapter six verse two hmm. Paul sọ wípé ká má rí ẹ̀sà kò lè possible ká má rí. kò lè possible gẹ́gẹ́ bọ́ ẹ sọ yẹn ṣe rí nǹkan tí èmi rò pé a lè ṣe ó ní bá ṣe máa divide church yẹn sí méjì bẹ́ẹ̀ ni reason ni pé a lè sin bàbá ká tún sin ọmọ aláti fọ́ lójú kí gbogbo ẹ̀ dàrú orin kan wà tí a máa ń kọ wípé àwa yóò máa sin ọ́ àwa yóò máa gbé ọ̀gá ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn tó bá ti ń ṣàtìlẹ́yìn wa tó ń ṣàtìlẹ́yìn wa àwa náà máa gbéga ní ìsìn báyìí sìn ó ti ń ṣàtìlẹ́yìn ó fẹ́ máa ṣàtìlẹ́yìn wa ẹ wá ní ká ní sùúrù a lè ní sùúrù o. tí mọ́mí òkè dára mọ́mí jíò tán bá lo ọgbọ́n tiwọn fún wa tọ́rọ̀ káwọn smart okun tiwa ò gbọ́dọ̀ hó ruru káàdẹ̀ wá ruru a ní láti ní sùúrù ni torí tá a bá ní sùúrù tá a bá lọ fa wàhálà àwọn church ní support wa o a lè máa lose battery. a gbọ́dọ̀ lose yẹ. ẹ wá jẹ́ ká mọ̀ pé kó ṣe kó àlè jàjà yìí o Ah, ah. a máa da gbogbo ẹ̀rú pátápátá ni. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n bàbá yìí gan ò ṣe dáadáa kó tó kọ torí pé tó bá ṣe pé gbogbo nǹkan tá a ṣẹ̀ṣẹ̀ ń fà yìí bàbá ti yọ ojú ẹ̀ sí wa tó di gbókù ni a ti tú síra wa lójú kó tó di gbókù gbogbo ilé òní ṣẹlẹ̀. bàbá òkè dára gan dọ̀wọ́ ru gbogbo nǹkan yẹn ti wà ńlẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká ní sùúrù ká má bàa lose battle. Hmm. ẹ wo síbẹ̀síbẹ̀ n tẹ́mi ṣe máa sọ ni pé Yorùbá ní pé erin òkè ń fún kọ́mọ àwọn pọ̀ máa jókòó sórí ọ̀tà ni I was the one at the front, me, what front? èmi mò ń débẹ̀ ni mò ń tún ni mò ń dè hmm. ní òkun jíǹde ní gbogbo ẹ̀dá ìṣẹ̀lẹ̀ rẹ̀ kádàyàbá máa sádàyàbá ò tí bá dúró wájú yẹn báyìí dábì ọlọ́run gbà lébi tí mo bẹ̀rẹ̀ sí ní fèdè bọ̀ ra kásítàyàbá àyè kéremboso ńdàyàbá kálímà ṣe bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ah, ah. ìyanu dẹ̀ ṣẹlẹ̀ ṣẹ́gun ẹ má gbé wá níbi tá a bá dé ẹ má gbé wá ẹjọ́ ṣé mi ò fi ti jí òní. bàjẹ́ ah, ṣé mi ò fi ti jí òní pẹ̀lú tó jẹ́ pé mo ṣe náà bàbá kan máa ṣe tán ni jẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mímọ́ bàbá yẹn ò lé mi ni mo lé gbà bàbá tó jẹ́ pé mo ti lọ gbèjà ẹ̀ lójú àlárí what are you saying. Ah, àwọn èdè náà ń gbowó lọ. Ah, pastor Tade tiẹ̀ pastor dad pastor Tade pastor Tade ẹ wo a máa ń pè gan ni a kì í pè gan ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tá a bá ṣe sùúrù ibi tó máa já sí òní dá o ẹ sọ tán ẹ ẹ ṣe gbá ẹ ṣàwò ṣé bí torí Jésù náà la ṣe ń ṣe nǹkan Jésù náà ló máa san wá lẹ́sàn-án ẹ ṣe jẹ́ ká ní sùúrù ẹ ẹ wo ọmọ ti pe meeting ẹ jẹ́ ká ọ̀nà meeting yẹn tàbá wá débẹ̀ n tó bá sọ tí kò bá tẹ̀ yín lọ́rùn then you can oppose sùúrù la máa ní mo dẹ̀ mọ̀ pé lọ́ọ̀yà ni ọmọ yìí n tó máa sọ ó máa mú ọgbọ́n wá. màá jẹ́ kó yé wọn pé ọmọ Mushin ni mí Mushin náà forí mi sọlẹ̀ sí akala precisely yes ṣe rí jésù òun ló ń calm me down if not mo mọ nǹkan tí mo lè ṣe tí n bá ṣí wọn wọlé mọ mi ò ké dára gan wọn á shake lórí seat wọn exact yes mo mọ nǹkan tí mo sọ o. papa pastor ibi tẹ́ ń bọ̀rọ̀ yìí lọ. ọ̀rọ̀ tẹ́ ń fà yìí èmi wò pé a ti ń múlẹ̀ jù kò tí ì dógún ẹ jẹ́ ká ní sùúrù elders ló pè wá nígbà tó bá ń gbọ́ pé àwa elders ń jọ a sí ní jà à ń dàjọ́rú ṣé ìyẹn dà àjà o. ṣé èèyàn tí a lè wo iṣu ṣùgbọ́n ìka rán yín lọ́gẹ́ lọ́jọ́ ìwé brown ọ̀la ẹ̀ sínú ẹ̀ ni mo gbé yín o mínísítà wo ló wá fa wàhálà ní gbogbo ẹ̀ a máa ń jà fún nǹkan tó jẹ́ tọ̀ tiwa. nígbà tó láwọn ń wá láti Mùṣin wọ́n sọ wọn kalẹ̀ sákálà ẹ jọ̀ọ́ tá bá pa méjèèjì pọ̀ ṣé kò ti di wàhálà báyìí. jésù ló ń bá wọn rìn wọn burú jù báyẹn lọ. ẹ ẹ ìsinú ẹ̀mí nígbà wá ṣe. jésù ń bá wọn rìn. àbí bẹ́ẹ̀ ni sọ pé èmi ni olúwa lẹ́yìn mi kò sí ẹlòmíì ó ní mo dá ìmọ́lẹ̀ mo dá òkùnkùn ó ní mo ṣe àlàáfíà mo sì. pásítọ̀ Tádé ẹ̀mí ń bá mi rìn tó bá jẹ́ tọ̀rọ̀ ẹ̀mí ni ẹ̀mí ń bá mi rìn ah, mo ń sọ pé ká ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí sẹ́. ẹ ṣe sùúrù lórí ẹ máa kíní kíní. Mr. Dayabo ẹ máa sọ̀rọ̀ yẹn dogun ah, ẹ máa sọ situation yìí dogun eh, kó yìí eh. dogun. ọ̀rọ̀ yóò lè yanjú o àfi kí ọ̀rọ̀ yìí kó favour wa. ẹ̀mí pásítọ̀ òkú ẹ̀mí yóò a máa ń gbé gbọ́n ni àti gbé gọ̀ ẹ jẹ́ ká fi sùúrù sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. yàrá ìsìnkú spirit ló. lójú ọmọ èèyàn kedere máa ní tó bá ti lè comply pẹ̀lú ohun ọ̀tá kan síbẹ̀ then we can work together. Um, man of God sori ìjókòó wa yìí ó dùn gan Into the complement ẹnu Bible is Isaiah chapter number one verse eighteen and nineteen. Hmm. eighteen sọ wípé ẹ wá nísinsìnyí ẹ jẹ́ àjọsọ àsọyépọ̀ nineteen wá sọ wípé bí ìwọ bá fẹ́ tí o sì gbọ́ràn ìwọ yóò jẹ èrè ilẹ̀ náà. kí ni gbogbo ilẹ̀ kí ló lè tó yìí this is way out of it I'm sorry ẹ lè bẹ́ mi dé orúkọ wa ṣe máa ń ṣe nìyẹn. wọ́n ṣe ń ṣe láwọn ibì kan ìwọ bòmíì ni. Eh, proverb twenty nine one. kí ló wí. tó bá délé kò nǹkan tí màá sọ ni mo ti sọ yẹn I am not going to be a part of it. tó wàá sọ ni mo ti sọ yẹn. ṣọmọ ilé ìmọ̀ àgbàṣà. ọmọ wo ni ò ní gbà tí mo kóòtù fún yẹn ó sọ pé ẹnikẹ́ni tí a bá ń bá tó bá ń warùn kì á parun. ó máa parun ni ó máa parun ni. <laughs> ọmọ ìlú mo ka bíbélì tó yé mi. ó yé mi náà. oore ọ̀fẹ́ ribiribi nínú ayé mi. Jesus Christ. What kind of people are this? kí ni gbogbo eléyìí báyìí? pure rubbish very corrupt people olè burúkú olè ńlá ah. can you imagine. I don't know so are you going to give in to their demands. àbá àbá ìwọ náà mẹni tó ní hmm? ikú ń dẹdẹdẹ dẹdẹ de ń dẹkù ni àwọn rò pa àwọn gbọ́n ni bò èmi náà fi hàn wọ́n pé ìgboro lèmi gan èmi gan gbọ́n jù wọ́n Ah. ah. Eh. <laughs> ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ báyìí sí mi pé these people are fantastically corrupt. Well, no doubt about it. Very corrupt set of people. So ó mìíràn pé nǹkan tí mọ́mí ṣe yìí the decision she made ó make sense bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ tó lọ́ọ́ ti rí ọjọ́ iwájú pàápàá pípé ṣe máa yọ ọkọ. Ọlọ́run yọ wá so you can imagine bó ṣe máa ma kó owó míì lóríṣiríṣi lóríṣiríṣi lélẹ̀. ọlọ́run ló ní wọn ní access sí anything ní headquarters àti other branches o. wọn ò bá jẹ́ wàrùn ni o. wọ́n tan ara wọn jẹ wọ́n ti gba fáwọ́ ilé máa fojú wọn máa bò wọ́n á mọ̀ pé mi gan mo wà nílé fún wọn. Ah, ah. really. gbogbo ilé tọ̀ntàn ogún bàbá wọn ni. kò yé mi ní nǹkan tí bàbá tèmi jìyà jìṣẹ́ fún ẹ̀kọ́ fẹ́ dé kẹṣẹ́ àkọ́ máa kó mi just like that. nítorí pé wọ́n ti bá wọn pẹ́ ń ṣọ́ọ̀ṣì wọ́n ti jọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣáà lọ́ bá wọn kó blọ́ọ̀kì jọ ni. kò yé mi àbáwọn ni ẹ̀mí wà lára ẹ̀ tó ń ṣeṣẹ́ ìyanu. Hmm. jíò. Hmm? dàdí jíò. wọ́n mi jíò. ẹ̀mí ìga. Eh, ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. <laughs> àwọn ilé ẹ̀fẹ́ kù ọ̀ṣẹ́.

báwo ni preparation. pastor àti bẹ̀rẹ̀ anything sir. kí ló dé. àwọn finance wọ̀nyẹn ni wọn ti release owó. Ah, kí ló ń sọ pé ó ṣẹlẹ̀. accountant ní àfi tá a bá tún lọ gba approval lọ́wọ́ pastor Ajayi before we can see anything sir. ìyẹn la accountant sọ. ẹyin ọba ògo òun ni ọlọ́run ìfúnṣẹ́ àná tí ó ti fi hàn ó wá pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. ara lé ẹ̀mí. jí o my food wo má máa sọ̀rọ̀ nípa bọ̀bọ́ yẹn mọ́ ẹ jẹ́ ká sọ nǹkan gidi náà ọ̀rọ̀ ilẹ̀ tìbítà la fẹ́ rà sí báfo lágbára ọlọ́run in the next couple of weeks owó yẹn máa available. wow yeah. interesting yeah interesting. <laughs> I'm so, so happy to hear this good news. Yes, bro. And the ratio remains the same, right? Oh, of course. Mo jẹ́rìí ẹ. Honestly. <laughs> You're wonderful. <laughs> All right, jẹ́ kí n time you because. All right, lọ ṣe tó ń ṣe jàre. Jí o kọ ó jì ní. ìgbogbo ìjùbà tẹ̀ ń wò. Um, okay um, ẹ drop file yẹn sorry table mi ní ọ́fíìsì mi máa tẹ̀ǹ sí mo try láti pè bọ́ one ring one pick, so i will check him so drop the file on my table right ẹ ṣe. ah bàbá mi adiji o ìjọba òdi gbogbo ẹ. adúpẹ́ f'Olúwa adúpẹ́ f'Olúwa thank you thank God yes ma yes ma amen amen amen amen amen amen ẹ ṣeun Olúwa máa ṣàgbára tí iná dọ̀tun thank you amen amen amen in Jesus name amen thank you. dare you sack the senior pastors of the church without consulting with me first? Mom, it's what they deserve. They deserve it. kí ló ṣe tó fi deserve. ìwà tó ń wù wá rántí nǹkan tí mo one thing tí mo fẹ́ jẹ́ understand is that, ẹ lè fi mí jo ìyàwó di kí n má lè gbádìí ẹ kí wàá to tẹ fi mí síbẹ̀ kí wàá lóde tẹ fún mi ní oyè àpọ́nlé kan tí mi ò bá lè ṣe nǹkan tó jẹ́ kí n they deserve it nítorí mo rí ìwà burúkú tí wọ́n wù mo dẹ̀ ní concrete evidence lọ́wọ́. ìdùnnú tó bàbá mi kì í sọ gbogbo ẹ̀dùn mi kùn. kò ṣe olúwa. Ah, ọlájìmí báwo ni. Pastor Tade. Ähm, ká gbà pé lóòótọ́ lẹ dàgbà ẹ̀dẹ̀ jù mí lọ lọ́jọ́ orí àmọ́ ipò tí a fi mí sí orúkọ tí ẹ là mọ́ mi lórí yẹn um, uh, kò bójúmu hmm? lérò tèmi mo fi ò pé ó kù díẹ̀ káàtó kẹ́ pè mí ní pásítọ̀ ó bẹ́tà. má bínú máa jí o. Uh, mo ti pè yín tẹ́lẹ̀. Eh, mi mm. ò rí. ó likely pásítọ̀ fóònù ẹ̀rín nígbà tó wà restroom. Eh, eh. ok lóòótọ́ i used to check so i drop the phone here. ok um, mo approve owó kan fún àwọn evangelism department. Mr. Banji dẹ̀ ń jẹ́ kí n mọ̀ pé ẹ ti sign ẹ̀. Eh, um, Fọlájìmẹ́ eh, sorry Gio um, a lè sign ẹ̀ mi ò lè approve irú owó bẹ́ẹ̀ àtìlẹ̀ náà láti jọ agree pé kí a tó lè approve owó jáde ó gbọ́dọ̀ ní signature uh, assistant Geo and one other pastor and pastor Ajayi ò dẹ̀ sí around so mo mọ̀ pé pásítọ̀ Àjàyí ò sí lára ọ̀n torí ẹ̀ ni mo ṣe ní kí yídà pásítọ̀ Wọlé or Ṣẹ́gun kan sign ẹ̀. Um, see uh, MOG why are you so in a hurry uh, pásítọ̀ Àjàyí tá à ń sọ yìí Àbújá ń bí ló lọ ìgbà wo ló máa fi dé ẹ̀ ń wíṣì pé kó lọ kó má dé mọ́ why are you like this tó bá dẹ̀ dé á sign ẹ̀ á dẹ̀ fún yín lówó tẹ fẹ́ gbà <laughs> mo ṣe ń ronú yìí in fact. Okay. Ẹ Thank you. Ah! mo láì wo ṣe gbé kò lójú yẹn òrùjú olóró bóyá pọ́n ni. Ah! ó yẹ kó jẹ́rìí mi mélòó bèbè kékeré gbogbo eléyìí see let me tell you something hey. sorry i will make this seat very uncomfortable for him i will make this government very ungovernable for her hmm. débi pé kò tiẹ̀ ní rí kan ṣe kan mọ́ nígbà tí ó bá relevant fún rẹ̀ ló máa kó lórí ipò yẹn. you are right <laughs> ṣẹ́ni bá a ṣe ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn gan-an ló dà àwa náà máa lásẹ̀sì láti náwó church náà àbí ṣé olùkọ́ ló máa ná ni. káwa máa náwó lọ ti wa ni bíbélì sọ nínú ìwé àìsàyà kí ló tún sọ sixty one verse six. Yeah. ti gbọ́ ogun nǹkan tá a sọ. tó bá wá gbọ́ ń kọ́ ngbà yẹn wá ń kọ́ tó bá gbọ́ lọ́sẹ̀ lọ́sẹ̀ sí. Zechariah chapter four verse seven. kí ló tún sọ. bámi wọ òkè níwájú Serubábélì wọn yóò dilẹ̀ pátápátá. Serubábélì kò bá wà dàní. bíbélì ti fẹ́ da ọpọlọ mi rú. èmi gbọ́ mọ bíbélì. ilé ìjà máa náwó lọ. a máa náwó. òun wọ. jẹ́ táìdì ọ̀pọ̀ kan tí mo ti gbọ́. lọ táìdì ah, ẹ̀ very sorry mo withdraw statement I never knew wow that's a good one yeah yeah iṣẹ́ ló ṣe ni mo pé wọ́n ti balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn oh well ọkọ um, tí mo kàn máa sọ ni pé Bonaventure tó bá fẹ́ gbèrò gbèsè bẹ́ẹ̀ ni next time call, seek consent mi ná kájọ mind then aside that go to the presence of God talk to God in prayers let him guide your steps aright. no problem as well. <coughs> one other thing mo gbọ́ kó fi Victoria jẹ evangelist. Um, Yeah, evangelism heard worldwide. No, it's just for the meantime, pending the time time if you are ready to work, capable for that position. Kukoma Shofo. Mm. Amen. Amen. <laughs> the grace of God is sufficient. wọn ni É. ojú kọ. Pastor Sama, èmi ni mo ní kàn pé yín kí Olúwa kó ràn wọ́n ṣe. Àmín Jésù. Ẹ máa wọ́ndà pé kí ni ìdí tí mo fi gbé ìgbésẹ̀ tí mo gbé yẹn.

is why the book of Jeremiah 17 says, The heart of man is desperately wicked. Hmm. Who can know it? No one. Hmm. ohun tó ṣẹlẹ̀ tí mo fi gbé gbèsè tí mo gbé nìyẹn hmm. kò wá sí nǹkan tó tó fẹ́ ṣẹlẹ̀ ju pé wọ́n ṣe lọ yẹn náà hmm. wọ́n ti lọ nìyẹn. bẹ́ẹ̀ni wọ́n ti lọ. so ẹ̀yin máa ní láti assume position yẹn. sir and imme- with immediate effect. All right, sir. She journey. Okay, sir. Eh, Pastor Samuel. Mm -hmm. sir. Pastor Samuel. Yes, ma'am. Eh, ipò yìí ó tóbi lóòótọ́. Ẹ lè máa wò pé bí ó tóbi jù yín lọ àmọ́ ẹ má bẹ̀rù. Ìwé mọ́ wípé ká má ṣe bẹ̀rù. Torí pé Ọlọ́run òun ló ṣáájú ogun. Òun náà ló kẹ́yìn ogun wa. So a gbọ́dọ̀ bẹ̀rù. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo fẹ́ kẹ́ fi ìbẹ̀rù ọlọ́run ṣe gbogbo nǹkan ní dìpátímẹ́ǹtì yẹn kẹrù wípé béèyàn orí ọlọ́run wò yín bí ó sì cctv ọlọ́run wà lókè tó ń wo gbogbo wa kẹ kẹ kẹ ṣe religiously ẹ ṣiṣẹ́ ìríjú yín religiously kẹ ẹ dẹ̀ fi bẹ̀rù ọlọ́run ṣe nǹkan tí èmi fẹ́ sọ nìyẹn. kí olùwà kó wa pẹ̀lú yín àmì ìwọ̀n jésù ọ̀gbìn ọ̀fọ̀là. Thank you very much. Thank you very much. Good. you're, you're welcome. nínú ìpọ́njú mi èmi ń ké pe olúwa ó sì dá mi lóhùn olúwa gba ọkàn mi lọ́wọ́ ète ètè èké àti àwọn ẹ̀tàn ọfà nínú agbára ẹ káàsán o kí ni mo lè ṣe fún yín o. àwa rí jíò ni jíò. bẹ́ẹ̀ ni. any appointment àwọn náà ní káwá mọ̀. wọ́n ní kẹ́ wá. sọmọ ìjọ yìí nìyí ni. bẹ́ẹ̀ni ma we are members of youth ministry ma àdètí wá fún counseling ma. counseling. yes ma. jí o bísí báyìí iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn bóyá kí n darí yín sí counseling unit. ẹ má wọrí ma jí o gbọ́ngàn la fẹ́ rí ìgbà ọlọ́mọ àwọn abilékù ká padà wá ma mo ní ẹ lè rí jíò. kí ló dé mà. òun bíbí kí ló dé jíò lẹ fẹnu pè bẹ́ẹ̀ yẹn anyway tẹ bá fẹ́ rí wọn bóyá ọdún kan ọdún méjì by that time ẹ ti go through a lot of processes. Hmm. torí pa la fẹ́ rí jíò lẹ́ni ká dúró ọdún kan ọdún méjì tó bá wá jésù la fẹ́ rí ń kọ́ a máa dúró ọdún mẹ́fà. olúwa ah, mú agbára tí ó ń ga ọ èyí pọ̀. àwọn ọmọ ọ̀sán àwọn ọmọ yìí wọ́n fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́ wọ́n fẹ́ dojú ẹ̀sìn yìí wọ́n fẹ́ dojú ẹ̀ délẹ̀ wo bitter you Satan ọlọ́run ò ní gbà fún yín. Jésù yóò jọba Jésù yóò jọba bàráyé fẹ́ bàráyé kọ̀. Jésù ló jọba. ẹ jọ kí ni ó máa fẹ́ fi máa fẹ́ rẹ̀ wọ́ndà ẹ̀yẹ́ mi gan. pásítọ̀ ẹ pẹ̀lẹ́ kú jókòó um, alpha ẹ̀yin ladies ń bọ̀lẹ̀ bá ṣe dé. gbogbo ohun tẹ́ ẹ ṣàlàyé fún wa kí pásítọ̀ Tádé tó dé ẹ sọ fáwọn náà ẹ jẹ́ kán gbọ́. ẹ wo a lè carry out operation yẹn o kí ló ṣẹlẹ̀ ṣẹ́rù ń bà yín ni. ẹ̀rù kẹ̀ èmi ò kí ń bẹ̀rù ẹnikẹ́ni o ṣùgbọ́n ní ìyá àjẹkùn tá bá ní reception yẹn tí kò jẹ́ ká wọlé rárá. àjẹ́. ìyá yẹn àjẹ́ ni àfi bí ẹni kó ti wẹjú. ó ti mọ nǹkan tá a wá ṣe ó lálẹ́ rí jí o. oh my god woman secretary yẹn non-refers yìí ah. ẹ ìyá yẹn ṣé àdúnnù ẹ̀mí ọlọ́run tó ń gbénú mi dẹ̀ sọ fún mi pé ìyá yẹn lájẹ o hmm. ṣé ti understand because mo mọ̀ bàtọ́ ọlọ́run bá ń bá mi sọ̀rọ̀ ọlọ́run ti confam ẹ fún mi láìmọye gbà pé àjẹ́ ní ìyá yẹn ṣé àmọ̀ wípé tóbìnrin bá ti ń pẹ́ ńlé irú wọn máa ń dàjẹ́ ni ẹ̀yin náà ẹ wò pé láti ìgbà tó ti ń transfer gbogbo èèyàn wọn ò gbé ìyá yẹn lọ rí. ìyẹn ni pé ìyá yẹn lájẹ pamọ́ nìyẹn o láti ìgbà tí wọ́n ti ń transfer àwọn èèyàn wọn transfer ẹ̀ lẹ́ǹkan rí kó má ṣe pé òun gan ló instigate ọmọ rẹ tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe igẹ. ó possible yeah ẹ jẹ́ kí wọ́n sọ kankan fún yín tó bá jẹ́ pé lótìtú àti lódodo olówà nídìí ọ̀rọ̀ yìí mo fi títóbi ọlọ́run bàbúrà ẹ kàn fún mi léèwé tí wọ́n bá transfer ẹ sọ gbọ́n máa lé ni mi ah. bó ṣe rí eh? mo sọ fún yín. ó better. ó better. ó better kan ya transfer yẹn náà ni ṣe ti understand because bíbélì sọ nínú ìwé exodo orí kejìlélógún twenty two eighteen ní ẹ má ṣe jẹ́ kí àjẹkí wà láàyè. ẹ̀yin girls ẹ ti gbìyànjú tiyín ṣe ti understand ẹ ti try níbi tẹ́ ẹ bá dé ẹ máa lọ balance yín máa transfer ẹ fún yín lálẹ́ yìí ẹ ṣe it is well orúkọ jésù ah nítorí ẹ ṣe fún ọlọ́run ẹ ó rí ògo tuntun bí ẹ ti ń lọ ẹni bá gbọ́wọ́ ibi sí yín kò gbiná lójijì ẹ kéńdáyàbò ó máa standayàbà ẹ máa gbé láì léwu jésù olúwa wa. àmín àmín àmín ẹ ṣeun alright god bless thank you very much sir ẹ ṣe sir ẹ ṣe gan sir. alright okay oh. o ká kí lè o. pastor tade hmm? pastor ajayi kí lè fi ìpò ẹ̀ka ṣe gbogbo ọdún wa lẹ alátẹ̀wá gan ṣe o. I have a plan. I'm going to machinate something to my lágbára gan. Mo fẹ́ stage um, kidnap wọn. <coughs> Ẹjọ́ kan kidnap. Mm. Ó máa wà spiritual ẹ má bẹ̀rù pé bí a nú ara inú ẹ̀mí ni máa gbà tó fún mi. Ah, kò tó yẹn, eh, eh, èmi ni mò ń sọ fún yín, èmi gan ṣì yàn gidi. Ṣùgbọ́n kọ̀ọ̀kan tí mo kàn máa ń wò ni pé mò ń bu bọ́ọ̀lù ọ̀hún ṣe ń lò mí. Ẹ jẹ́ kí n sọ fún yín, kò tó yẹn ẹ kàn lọ fúnra yín lọ́kàn Màá bá yẹ̀ jẹ́, mo promise yín ọlọ́run dídí select yín tó kó mi tó kó yín tẹ̀lé mi lẹ́yìn. ọlọ́run ló ní kájọ wá. ọlọ́run mo jẹ́ ẹ ṣe. ìyá àtẹ̀yìn náà tó yẹ ní ẹlẹ́yìn. lákàndá yabọ. ṣe bí ẹ. Ọlọ́run á gbàdúrà yín. Àmín Jésù. Ṣẹ́gbọ́n tẹ̀mí sọ̀rọ̀. Ẹ lẹ́mú ẹ̀jọ́ ṣé ẹ̀yìn láìdí àbóyá tó wà pẹ̀lú jíò yẹn wọ́n sì wà lọ́dọ̀ torí sista Bankers fẹ́ wà lọ. Ẹ̀fẹ̀ jẹ́ kọ́ rí wọn. Jẹ́ kí n lọ jẹ́ kan. Ah, mọ́mí tán bá bízì mo lè padà wá lọ́jọ́ mi o. Ah, ẹ ṣe mà. Yes sir. Kò sí fòyà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún mi olúwa fi hàn mí pé àdúrà yìí ti gbà. àmín jésù àdúrà yìí ti gbà. àmín jésù. ọmọ iná ẹ má máa sá fún church láàrin ọjọ́ méje ọjọ́ kan péré náà ti tó ẹ má máa sá sunday service. ọ̀dà sá àti mélòó a ti ṣe tán olùwà wa pẹ̀lú ṣẹgbọ́n tó bá ti rí ẹ má wọrí àyànjú ìdókòwò ṣẹgbọ́n ẹ ṣeun sá lọ́wọ́ wa pẹ̀lú àmì àtẹ̀yìn náà sá. Um, Sister Jumoke. Yes. Mi ò mọ nǹkan tí ẹ tún fẹ́. Mo ti ṣe àdúrà. Mo dẹ̀ nígbàgbọ́ pé Olúwa Elédùmarè tó ń gbọ́ àdúrà. Ó ti gbọ́. Ó ti fàṣẹ sí. Àdúrà dẹ̀ ti bá. I don't know what else you want. Ẹ wo àdúrà nìkan kọ́ lọ̀rọ̀ mi gbà ọ́ láti bí ọdún mẹ́rin sẹ́yìn ni mo ti jáde yunifásitì tí mi ò ríṣẹ́ pẹ̀lú gbogbo experience tí mo ní á wù mí kí n ṣiṣẹ́ fọlọ́run sá. kí ni nǹkan tí you're studying in school. computer science ni computer science ni tẹ bá dẹ̀ lè ṣe léè fún mi máa mọ̀ ọ́ lóore anything tẹ bá fẹ́ ni mo máa ṣe fún yín anything at all. láti wákàtí àti ọ̀wọ́ ìlọ ah. anything. ìyẹn dẹ̀ dá yín lójú. Ah, kí n lè mọ̀ pé mo mean business. ẹ mọ̀ pé kò. ọ̀ọ́. Uh-uh. mẹ́wàá tí mò ń sùn irú ìbọn tí mo gbọ́ òun ló ta mí jí. Tosin about Betty cool like ABC. She sang my song with harmony that made me feel she got this gift. Ah, fún ẹ níṣẹ́ tó máa dé orí fún ẹ. Ọ̀rọ̀ máa tó bùdì, ó máa ń baríkà kan. Bẹ́ẹ̀ ni. Right now, wo ẹ ti mú mi lulẹ̀. Mọ́mí mo fẹ́ rí i. Ó tán. Ǹjẹ́ ó ní ẹni ọ̀dà pẹ̀sẹ̀ntẹ̀ fura sí? Mo ní lóun ò níyà. Kí ló máa mú ẹ ronú nǹkan bẹ́ẹ̀? pé mi Bámidélé Bravo máa fi ẹ lẹ. last last ẹ ti tèmi òun ni Bravo máa ṣe torí pé mi ò ní fi lọ́rùn sílẹ̀ ẹ we die there. ọgbọ́dọ̀ bí sọ àmà pàtàkì kan ọgbọ́dọ̀ kan tó bá kan ilé ìlú ìyàwó. ṣé gbogbo àdéhùn tó ṣe fún mi lélẹ̀. ó ní kó máa lọ́ta. ó ti gbẹ́mi lẹ́yìn ọkàn máa fẹ́ yín náà gé ẹjọ́. ọ̀nà tó bá jẹ́ ọ̀nà ọ̀la èèyàn tó jẹ́ ọ̀nà àṣeyọrí ọ̀nà ògo yẹn á tọ́ sí ni. ọ̀nà oko gan-an máa ń padà débi ọ̀nà ẹnu èmi ni mo mú wá mọ̀ yín náà bàbá ọmọ yẹn mú inú bíi gan. Ah! sẹ́mi kí ló dé kí ló fẹ́ wọ́n ẹ tiẹ̀ kọ́ gbé bọ́ọ̀lù mo ní má ṣe báyìí náà. ọ̀nàyẹ. Aboki, they say where the dollar.